إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọrọ asàlátù fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú suratul kaf aya 100 أعوذ بالله من الشيطان الرجيم وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء أن ذكري وكانوا لا يستطيعون سمعا الله سبحانه وتعالى lẹ́yìn gbà tí ó sọ ìta zulkarnain àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí dórí ọ̀rọ̀ yajuj àti majuj gog àti magog tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ti ó sọ ọ̀rọ̀ wọn fún wa gẹ́gẹ́ bí tí ó dẹ̀rinlẹ̀ òun náà ni wípé ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pàtó ọlọ́wọ́n ọba subhana wa ta'ala nìkan ló mọ̀ bẹ́ẹ̀ ni àwọn yájúj àti májúj ọlọ́wọ́n ọba jí ká mọ̀ wípé wọ́n ṣì ń bẹ in tí dúnkọ̀rọ̀ náà tó mọ tó fi dí ó ṣì wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú láti jáde ń bẹ́ ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam òun náà dẹ̀ fi rinlẹ̀ nípa wípé tó bá ń di ìkànnì ayé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò tún wọn jáde anábí isa alaihi salatu wasalam gẹ́gẹ́ bá ṣiṣọ́láyé fúnra wa ní ọ̀sẹ̀ tí yóò kọjá ọlọ́wọ́n ọba ní kókó àwọn tí wọ́n jí olùpáyọ̀ ọlọ́wọ́n ọba àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba kókó wọn lọ síbi òkè kan kò ní ní kó bá wọn jà torí pọ́lọ́wọ́n ọba sọ fún wípé àwọn tí mo fẹ́ tú jáde yìí ẹ̀ lè kojú wọn ọlọ́wọ́n ọba ló dó olùgbàgbọ́ òun náà ló dá wọn kẹfìrí tó ń sọ yìí ṣùgbọ́n nǹkan tó sọ fún wọn òun náà ni wípé ẹ̀ lè kojú wọn eléyìí dẹ́ ni yóò máa wáyé lẹ́yìn gbà tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe rọrùn fún anabi musa anabi isa alayhisalatu salam láti lè padà jáàl ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n tẹ̀síwájú ó ní wàtàrákùnà bá àdọ́hùn yau ma ìdín yamújú fi bá tó bá jíjọ́ yẹn àwọn yàjúj àti májúj wọ́n ma jáde tí wọ́n ṣe pé wọ́n mọ wọnú ara wọn that is gbogbo ó di nǹkan tí ó di funfun tó ṣe pé àwọn èèyàn ó kàn mọ tú jáde bẹ́ẹ̀ ni wọ́n mọ wọ àárín àwọn èèyàn ọlọ́niwọ̀ ló fi kàfẹ́ sóòrù tó bá dijọ́ yìí àwọn ọlọ́wọ́ bá a nìkan fan fèrè sínú wo fàjẹ̀mà ìnáhùn jẹ́mà gbogbo àwọn ẹ̀dá wa pátá àwọn àkó gbogbo wọn jọ sáyé kan وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الله ní ọjọ́ yìí àwọn tí wọ́n jẹ́ kéfèrí ta sọ fún wọn kán ṣe ti wá láyé tí wọ́n ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ni àájì kan ma wo já annama tí wọ́n ma rí já annama báyìí ìgbà yẹn ni wọ́n ma nǹkan táwọn ọlọ́mọba ń bá wọn sọ ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ́ wípé wọn ó fọn fèrè sí ìwo lákọ̀ọ́kọ́ gbogbo tó ń bẹ lórí ilẹ̀ yóò di pé wọn ó jẹ́ pé ọlọ́wọ́n ọba ọlọ́ni sọmọlúfìkà fi ó kúrọ̀ tó bá tún yá àání kí wọ́n fọn fèrè sínú wo lẹ́lẹ́ẹ̀kejì fàyídá òǹkẹ́yàmù yàn zòrò gbogbo àwọn ẹ̀dá wa pátápátá wọn ó dìde ọmọ ènìyàn ó dìde àlùjẹ̀nù ó dìde yàn tí ń kálukú ó mọ wò eléyìí ló ń sọ fún wa ipe alkiyama ó ṣẹlẹ̀ ọlọ́ni wa arọ́bìnà jahannama yawma idhin lil kafiri na ardọ̀ jahannama àwọn kẹfìrí àádìkú wọn rí bó ti ẹ̀jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo náà rí kí jahannama ṣùgbọ́n rírí kálukú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí pé ọlọ́wọ́ subhana wa ta'ala ó ní wa in minkum wa rí duha kò séyàn kan nù yín àfikó yí pé kóun náà débi tí jẹ́ ànámọ́ tó wà báyìí wa in min kum illa wariduha kana ala rabbika hatman maqdiya ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní eléyìí in tí òun ọlọ́wọ́ bá tóun ti ní yóò jẹ́ ṣíṣe ni tóun ti ní yóò wáyé ni ṣùgbọ́n ọ̀nà tí ń kálukú ó fi jẹ́ ànámọ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn afẹ́sí ṣàlàyé fún wa ipé tó di john gbendel kiyama ọlọ́wọ́ bó sọ fún wa wípé kí n kálukú ma tẹ̀lé tó ń ṣèjọsìn fún àwọn tí wọ́n ń sin náà àbáwọn tí wọ́n ń sin kẹ́ bọ́ mí kálukú wọn náà wọ́n ma lọ síbi nǹkan tí wọ́n sin àwọn tí ó lè pé tó ṣe wípé àwọn wọ́n sin ẹyin anábì ọlọ́wọ́ ọba kan bí anábì musa ni wọ́n sin àbí anábì isa ni wọ́n sin kálukú wọn náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò ní kí n kálukú náà kó padà máa lọ bí tí ó yẹ kó lọ òun náà ni wípé kálukú náà ni ó padà wọná kó tó wá ku àwọn mùnáfìkì àtàwọn mùsùlùmí òdodo àwọn mùnáfìkì tó ṣe pé wọ́n ń fi islam bójú ṣùgbọ́n àwọn àtàwọn ẹlẹ́bọ àwọn àtàwọn tí wọ́n jẹ́ kéfèrí ni wọ́n jọ ń ṣe pọ̀ àṣírí wọn ló tún tó bá rí jọ́ǹgbé ní alkiyama ọlọ́wọ́n bó ní kí kéńkálukú wọn kó forí kanlẹ̀ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní ṣùgbọ́n wọn ní lè ṣe wọn ní lè ṣe ìforíkanlẹ̀ yìí ẹni tí ó lè ṣe ìforíkanlẹ̀ òun náà lẹni tó ṣe wípé ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní alẹ́dínà kanet àyónúhùn fìrìtọ́ in an zikiri ọlọ́ni àwọn kèfèrí tá a sọ wípé àájẹ́ kí wọ́n rí já ànámọ̀ bó ti wà ọlọ́wọ́ba ní àwọn náà làwọn tó ṣe wípé kanet àyónúhùn fìrìtọ́ tí ó jẹ́ kí wọ́n lè rí ìrántí èmì ọlọ́run ọba èdídí ń bẹnú etí wọn kò jẹ́ kán lè rí kò jẹ́ kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni èdídí ń bẹnú etí wọn kò jẹ́ kán lè rí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú alkur'an karim ó ní wàlàkọ̀ zara náà lè kẹsíra mìnàljíni wal ins ọlọ́nàjá annamata dá àti dá fún kẹsíra mìnàljíni wal ins ọ̀pọ̀ alùjẹ̀nú àti ọ̀pọ̀ èèyàn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni láun kolóbùn láyẹ̀fkàhù na bíhá wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn wọn fi gbọ́n kankan yé wàláhùn ààyúnú bẹ́ẹ̀ ni wọ́n ní ojú láyé sírò na bí ha wọ́n fi rí òdodo wàláhùn àádánún wọ́n ní etí láyé smaru na bí ha wọ́n fi gbọ́ òdodo ọlá ìkẹ̀kẹ́ ànàám ọlọ́ni àpèjúwe àwọn àlùjẹ̀nú yìí àti àwọn èèyàn tán lọ́kàn tán ní ojú tí wọ́n ní etí ṣùgbọ́n àwọn etí wọ̀n yìí àtọkàn yìí àtójú yìí wọn wúlò fún wọn nípa òdodo ọlọ́run ní níwájú èmi ọlọ́run ọba àwọn àtẹran nǹkan náà ni wọ́n bẹ́lùm ọ̀bọ́ọ̀lù ọlọ́run ní ẹran ti ẹ̀yà jù wọn lọ wọ́n sọnù jẹran lọ ọlọ́run ní wòlá ikọ̀ mùgáfílùn àwọn tí wọ́n jẹ́ afọ́núfọ́ra ni àwọn tó ṣe wípé wọn ní kan ṣe kọlọ́mọba subhanahu wa ta'ala kò ṣàánú wa ojú tọ́lọ́run fún wa bẹ́ẹ̀ létí ìgbọ́ tọ́lọ́mọba fún wa àti làákàyè tí ọlọ́mọba fún wa ọkàn tí ọlọ́mọba fún wa ọlọ́mọba yóò béèrè lọ́wọ́ wa bó la ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn kèfèrí tí mo ní jáànámà tí ó yọ sí wọn bó ṣe yẹ kó yọ sí wọn tí wọ́n ó rí jáànámà bí jáànámà ṣe tó tí wọ́n wọnú na jáànámà ọlọ́ni àwọn làwọn tó ṣe wípé kanet ayunuhum fi in anzikiri ojú wọn èdídí ti di kò jẹ́ kí wọ́n lè rí ìrántí èmi ọlọ́mọ ọba òun ló fi jẹ́ pé ẹni tọ́lọ́ bá ṣàánú òun lẹni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ó mọ̀ wù gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti mọ̀ kà ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti mọ̀ múlò anu ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n ní tí ọlọ́wọ́n bá ní kí ti ẹjẹ́ ìpín kejì tó ṣe ipé tá máa ń kọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fún yóò fẹ́ lè máa fọwọ́ di tí ipò òun ò fẹ́ gbọ́ kò ní fẹ́ wo ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò ní fẹ́ máa ṣe làákàyè sí ọ̀rọ̀ ọlọ́run ọba irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa ń bí kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ̀ ṣe wá nírú wọn ọlọ́ni wa man ya'ashu an zikri rahman ẹni tó bá fọ́jú kúrò níbi ìrántí ọlọ́run ọba nukọ́ yìí láwù ṣe ìtọ́nà ọlọ́run ọba láwọ ọlọ́run ọba àádẹ́ ṣe ìtọ́n sí ṣètọ́nù kan fọwọ́ aláwọ̀ kọrin ṣètọ́nù yìí ni ó mọ̀ tẹ̀lé káàkiri ibi tán bá ti ń so dodo yóò mọ̀ tako wọn bẹ́ẹ̀ ni ibi tán bá ti ń so dodo yóò mọ̀ yímú sí wọn bẹ́ẹ̀ ni ṣètọ́nù yóò mọ̀ tẹ̀lé káàkiri ọ̀rọ̀ ọlọ́mọ ni ṣètọ́nù ọlọ́wọ́ ọba ní tó ṣe yí pé ọ̀wọ̀lá ọkọrin in tí ó mọ̀ báyí ti ẹniyẹ bẹ́ẹ̀ láyà mí iná tún bẹ́ ọlọ́mọba subhana wa ta'ala ó ní ọmọ àrọ́dọ̀ ń zikiri fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nkà ẹni tó bá fi lè gúnrí kúrò bí ìrántí èmi ọlọ́mọba fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nkà ìjàyé tí ó le koko ní ó jẹ́ ìjàyé rẹ̀ kò ní sí fọ́kànbalẹ̀ fún fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nkà wà náà ṣúrùhù yóò mẹ́lì kìyàmẹ́tì àmà ọlọ́run tó bá rí john gbendé alkiyama a tún gbèdè láfọ́jú kọ́lá rọ́bì lè máa haṣarta ní àmà wọ̀kọ̀tkún tó bá síra yóò ní rí ọlọ́run ọba ìgbà tí mo ń bẹ láyé mo ń rìnà pẹ̀lójú mi ọlọ́run a ní bẹ́ẹ̀ ni kàdálìkà àtàtìkà áyà túnà òfin àwọ ọlọ́run ọba áyà àwọ ọlọ́run ọba ìgbà tó ń bẹ láyé wá bẹ́ fanasita ṣùgbọ́n gbàgbé rẹ̀ ó níkàkún fún ọ̀kàdálìkà lè yọ́ mọ́ túnṣà ọlọ́run ní òní àwa ọlọ́wọ́n ọba náà à á neglect yẹ à ní sàánú rẹ ìyà ni ó jẹ títí ẹ àwọn àyà báyìí pọnú alkọ̀ọ́n jantirẹ rẹ ṣùgbọ́n èèyàn kan ò ní ronú sí i èèyàn kan ò ní tẹ́tí sí i èèyàn kan ò ní wo pé kó mú lò àfẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fi ṣe kún gẹ́rẹ́ àwọn kẹfìrí ó máa sọ tó bá rí jọ́ ń gbé ní alkiyama aw na'qilu ma kunna fi ashabi sa'ir ká ní pé in tí oníwàásí ń sọ fún wa tí òjíṣẹ́ rẹ̀ ń sọ fún wa ká nípa àbá gbọ́ ní gbígbọ́ tí ó wúlò fún wa ni aw na'qilu àbá tí ẹ̀ ló làákàí wa láti lè fi bá nǹkan tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wa àbá tí a ń àgbọ́ ní gbígbọ́ ẹni tó fi ṣàǹfààní àbí àti ẹ̀tẹ́ ti sí rárá ni olóòjẹ́ pé ta bá wo àwọn ànábì ọlọ́run ọba àárí báwọn èèyàn wọ́n ṣe máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ ọlọ́run ọba sọ ìtàn ànábì gbogbo àti bá ń ké pè wọ́n tí mò ń ṣe wáàsí fún wọn lè bá àrí àforíjì rí ọlọ́run ọba jàlù asọ́bíàun fi àdánihìm ọmọ níka wọn wọn mú ó ti bọ̀nú etí wọn jàlù asọ́bíàun fi àdánihìm wọ́stẹ́kṣọ́ sí àbáhùn ìyẹn ni kẹ́kọ́ wọ́n tún wá mú aṣọ wọn ó dá borí wọn pé mọ́bà wa sọ̀rọ̀ àfẹ́gbọ́ ẹ wọ́n daṣọ wọn borí wọ́n láàfẹ́gbọ́ ẹ wọ́stẹ́kṣọ́ sí àbáhùn wọ́n asọ́rù ìwà kẹfẹ̀rí tán wù ẹ̀ṣẹ̀ tí wọ́n wù máa bá a lọ bẹ́ẹ̀ wọ́n ó mọ ṣorí kunkun lórí rẹ̀ wọ́n asọ́rù ostekbaru wọ́n ó tún wá ṣe kọ́ńkọ́ tíyán wọ́n ó jọra wọn lójú pé lẹ́fù tiwájú ká mọ gbọ́rú ọ̀rọ̀ tiẹ̀ lọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ostekbaru stikbara wọ́n ní dàáwótún jí aran wọ́n ní alántúláhùn wọ́n asọ́rọ̀túláhùn ó ní mo pè wọ́n ní gbangba àtàpé ẹ wá ẹ jáwọ́ ní gbogbo àwọn kẹtẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ni mo tún lọ bá wọn individually pé ah báyìí báyìí báyìí báyìí ẹ jáwọ́ ń bí eléyìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí wọn ní tẹ́tí kí ló fa òun náà ni wípé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ti ní kí èdìdí kó máa bẹnu etí wọn wọ́n ń gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n gbígbọ́ yẹn ni kò yàtọ̀ sí ìgbà táàbà sọ wípé ẹran ń gbọ́ nǹkan téèyàn ń sọ ṣùgbọ́n ẹran ṣó lè ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ téèyàn ń bá a sọ lọ́lọ́run fi wọ́n wé kal ọlọ́ni wọ́n dà gẹ́gẹ́ bí ẹran bíi màálù wọ́n dàbí àgbò ọlọ́ni bẹ́lú máa bọ́ọ̀lù wọ́n sọnù jù àwọn yìí ń lọ torí pé ọlọ́wọ́ subhana wa ta'ala kò gbé ẹ̀sìn kò lẹ́ẹ̀sìn bọ́ àwọn ẹranko wọ̀nyí lọ́rùn ọmọ ènìyàn lọ́lọ́wọ́ bá lẹ́ẹ̀sìn bọ̀ lọ́rùn ọlọ́ni na arọ́dàn amánata alasamawat wal ardu wal jibal ọlọ́ni fa abẹ́yìn náà yahmilnaha wa ashfaqna minha ọlọ́ni tá ń pè lẹ́sìn Agbe fún sánmọ̀ agbe fókè agbe fún ilẹ̀ ọlọ́run ni gbogbo wọn wò pé ah ṣáwọn lè ṣe é ṣùgbọ́n wọ ashfaqna mi ẹ̀rú bà wọ́n ṣùgbọ́n mẹ́niyàn wàhálà al-insan ọmọ èèyàn ní àwọn ah, ìrọ̀lọ́wọ́ bá fún mi ní free will yìí àwa lè ṣe ti wa ọlọ́ni náà kánà zọlúmọ̀ jahula ọmọ ènìyàn alábòsí ni bẹ́ẹ̀ ni aláìmọ̀kànnì kò mọ consequence tó bá freedom yẹn ni tó wò kọ́nà ọba subhanahu wa ta'ala kò ṣàánú wa ọlọ́ni wa arọ́bìnà jahannama yawma idhin lil káfírìnà ardon àwọn kẹfẹ́rí ọlọ́ni jahannama a máa fi hàn báyìí ìpèbí tẹ́ ń lọ lélẹ́yìí títún èkó sínú rẹ̀ alẹ́dínà kánat àyùnúhùn fi gẹ̀tọ́ in and zikiri ọlọ́ni àwọn tó ṣe pé ojú wọn ti dí wọn ní kankan ṣe pẹ̀lú zikiri ní ọlọ́wọ́n ọba bá ṣe ń ka fún wọn wọn tẹ́tí sí i bẹ́ẹ̀ ni kò wúlò fún wọn sọlá fún mọ́ ṣàlàyé fúnra kọlọ́wọ́n bá kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró ìrántí ọlọ́wọ́n bá tá a lè fi rí yọnu ọlọ́wọ́n bá tá a lè fi rálì jẹ́nu ọlọ́wọ́n bá tá a lè fi mórí bọ́m̀bì yọ ọlọ́wọ́n bá nǹkan tẹ̀lé ìrìnjẹ́ ìṣù ọlọ́ni wakanu láyé stéti rúnà sọ́mọ́ ìgbà tí wọ́n ń bẹ láyé ọlọ́ni wọ́n gbọ́ wọ́n lè gbọ́ ní gbígbọ́ tí ó wúlò fún wọn afahasibalẹ́dínà káfọ́rù an yẹ tẹ́kìdò ìbádi min dúní àwòlíyá àwọn tán ṣe kèfèrí ṣe wọ́n lérò an tẹ́kìdò ìbádi min dúní àwọn lè mú àwọn ẹrúsìn èmi ọlọ́wọ́ bá dáadáa àwọn lè mú wọn ní ọ̀rẹ́ ayò àwọn lè mú wọn lórùn rọwọ́ lẹ́yìn ọlọ́run ọba ọlọ́ni eléyìí ò rọrùn ẹni tó lẹ́rẹ̀ máa nábi ìrísà àrísàlátọ̀ sàlám ipa nábi ìrísà ni ó ṣe lé ìfóhun òun ni ó ṣe lé ìfóhun òun ni ó ṣe lé ìfóhun ọlọ́wọ́ subhana wa ta'ala ni ó sọ fún wa ní sọ́rọ̀tù máa ìdá ọlọ́ni owó máa bèrè lọ́wọ́ ànábì isa a á ń tẹ kúltẹ̀lì náà sì tẹ̀kìdúnì wọ omi ìlà hain ìrẹ̀ isa ṣíwà ló ní kánmù wà àti yá rẹ̀ lọ́lọ́run méjì ànábì isa alaihissalatu wasalam yóò bọ̀pá bọ́sẹ̀ kúlọ̀ ọdọ̀ wọn torí pé ó tọ́ fún láti pèrè ní tí ó tó láti pèrè ní tí ó jẹ́ ipò tí ọlọ́run ọbọ̀ gbé sí tí ó dẹ̀ gbé yẹn kankan síbẹ̀ si tí ó gbé ẹ̀dá kankan síbẹ̀ anábì Isa alayhi salatu wassalam anábì ọlọ́wọ́ ọba ni ẹni ọlọ́wọ́ ọba ni kó lè gbére sí ipò yẹn so anábì Isa alayhi salatu wassalam yóò máa sọ wípé subhanaka mímọ́ rí ọlọ́wọ́ ọba kò tọ́ fún mi ma yakunu li an aqula ma laysa li bi haqq in ó kì í ṣe tọ́ mi kò tọ́ fún mi láti sọ ọ́ in alimta tó wá ṣe pé mo sọ fún wọn rí ọlọ́run ọba kúkú mọ̀ bẹ́ẹ̀ náà làwọn màláìka àwọn kan láwọn màláìka làwọn ń ké pè tó bá di jọ́ngbé ní alkiyama ọlọ́run ọba mọ̀ bèèrè àwọn màláìka náà ọlọ́ni wàyà ọmọ yà ṣòro jẹ́míà yọ tó wọn bèèrè lọ́wọ́ tó wọ́kọ gbogbo àwọn ẹ̀dá àwùjọ sọ́mọ yà kó lórí màláìka òun a máa bèèrè àwọn màláìka àáwùlá ìyákùn kánú yà àbùdùn àwọn wọ̀nyí sẹ́yìn màláìka ni wọ́n ń ṣèjọ́sìn fún qalu subhanaka àwọn náà ni mímọ́ rí ọlọ́run ọba anta waliyuna min dunihim ìwọ ni ọ̀gá títí wa ìwọ gan la wa ń wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ min dunihim a ní kankan ṣe pẹ̀lú wọn balkanu ya abudun aljin alùjẹ̀nú ni wọ́n máa ń ṣèjọ́sìn fún aksarun bí minun èyí tó pọ̀ jù ní wọn ló nígbàgbọ́ nú ká máa palùjẹ̀nú lónìí àfáà mi fi yan gan ni ìpẹ́ alálùjẹ̀nú lóhun ní àwọn orúkọ oríṣiríṣi yóò tún ilé àwọn rọ̀wàníyà kan lélé àwọn rọ̀wàníyà yìí tẹbá ti ń pè báyìí báyìí báyìí ni ó mọ̀ ṣẹlẹ̀ ẹni tó ṣe pé òun náà rẹ̀ ní in tó jẹ lógún jùlọ òun náà ni ọrọ̀ ayé yóò rọ tẹ̀lé wọn lẹ́yìn kọ́lọ́mọba kó ṣàánú wa ni tán bá ti sọ ọ̀rọ̀ ń pa àdúà àwọn èèyàn gbọ́ yé rárá ọgọ́rọ̀ èèyàn ni ò mọ́ tán pè ní dùá dùá òun náà ni ìképe nǹkan pa ń wá nǹkan ọ̀nà méjì ló lè wá ó lè jẹ́ pé nǹkan tó ṣe wípé a máa sọ lẹ́nu wípé mo fẹ́ nǹkan báyìí ó lè lè jẹ́ pé nǹkan tó ṣe wípé iṣẹ́ sí wa ló ń tọ́ka sípa fẹ́ nǹkan dùá náà ni ẹni tó ń kírun rẹ́gúlálì bẹ́ẹ̀ ló ń yọ zaka owó rẹ̀ bẹ́ẹ̀ ló ń lọ ájì ó ń gbáwẹ̀ ramadan àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhana wa ta'ala pa láṣẹ ó ń ṣe àwọn tọ́lọ́wọ́ bá subhana wa ta'ala ní ká jìnà sí ó ń jìnà sí irú èèyàn bẹ́ẹ̀ àdúà ló ń ṣe bilisanil hal pẹ̀lú ìṣesí rẹ̀ kí lè afẹ́ gbàmí pàǹkìrùn aláàfẹ́ wọná afẹ́ wọ àlìjẹ́nà à ń tọrọ nǹkan lọ́wọ́ náà ni kí la fẹ́ gbàǹbí pàǹgbà àwẹ̀ àwẹ̀ ramadan àbí àwẹ̀ mí nínú àwọn àwẹ̀ náà fílà afẹ́rí ìyọnu ọlọ́wọ́ ọba ni à ń tọrọ ìyọnu ọlọ́wọ́ ọba a dẹ̀ ń tọrọ àlìjánná lọ́dọ̀ ọlọ́wọ́ ọba à ń sá fún náà ọlọ́wọ́ ọba à ń sá fún ìyọ ọlọ́wọ́ ọba sọkàn ní èèyàn kan kò ń ṣàdúrà kwẹ́sọ̀tà abẹ́ ni pé ṣó máa ń kírun ṣó ń gbàwẹ̀ ṣó ń ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́nà yẹn lé lórí ṣó ń jìnà sí àwọn nǹkan tó ṣe wípọ́ lọ́wọ́ bá ní kó jìnà sí tán bá ní bẹ́ẹ̀ ni àwọn nǹkan wẹ̀ ìdẹ́ ni ó ṣe ń torí tọ́lọ́hun àẹni tó ń ṣàdúrà ni torí pé tí ò bá nídìí tí ò bá ní nǹkan tó fẹ́ tó ń sá fún tí ò bá ní nǹkan tó ń fẹ́ kò ní mọ kírun pẹ̀lú kò ní mọ gbàwẹ̀ bẹ́ẹ̀ ni kò ní mọ sá fún àwọn nǹkan tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní ká sá fún àdúrà nìyẹn ṣùgbọ́n dùn áwùbí lisanil hàn ìképe ọlọ́run ọba ni pẹ̀lú ìṣesí wa ìkejì ní káṣe dùá belisari makon kásọ jáde ọlọ́run bó fi aljanna ọlọ́run ọba fi mí ṣe kòǹgẹ́ ẹ̀yọnú rẹ rí ọlọ́run ọba gbé mi jìnà sí ìbínú rẹ rí ọlọ́run ọba ṣọ́ mi níbi iná eléyìí dùá belisari almakon à ń sọ jáde ni méjèèjì náà ni wọ́n ń pè ní àdúrà kóra ìgbà míì ó tún lè mọ́ jẹ́ nǹkan tí ó clear tó báyìí ìgbà tí anábì yunus alayhisalatu wasalam tí ó ń bẹ nínú ẹja àdúrà tó ṣe òun náà ni pé láìláha ilá àǹtà kò sí ọba kan tó lẹ́tọ̀ ká máa ṣèjọ́sìn fún àyàfi rí ọlọ́run ọba subhanaka mímọ́ rí ọlọ́run ọba o èní kúntùmínà zọlímìn mo ń bẹnú àwọn tó ti ṣe àbòsí fún ẹ̀mí ara wọn ìtumọ̀ tó ń sọ́mọ̀ ẹni pé ọlọ́wọ́ bá kó mi yọ nínú ìnira tí mo wà yìí ó sọ ọ́ síta lọ́rọ̀ ṣùgbọ́n tá a bá ní káwò in tó sọ yìí ní ṣe àdúrà ní tá a pé gangan tá a bá ní káwò ṣe sọ pé ọlọ́run fún mi ní nǹkan báyìí ṣùgbọ́n tó sọ yẹn ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó ń bẹ́ nù nira tó ń wá kí ọlọ́run ọba kóhun kúrò nù nira kó kóhun yọ ọ̀lànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní àdúwà yìí láìlá ilá àǹtà subhanaka ìní kúntùmínà zolimin musulmi kò ní ma bẹ́nu nira kan ní kó wá bí ọlọ́wọ́ bá pẹ̀lú kíní àfikọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fún ní ọ̀nà àbáyọ níbẹ̀ anẹ́bísọ̀lá asáram ó pè ní dáwàtú the known àdúwà bàbá ẹlẹ́ja that is ẹni tó ṣe wípé ẹja gbé mi so in tán pè ní àdúwà ó fẹ́ jújú pé ká ní à ń sọ ipe ọlọ́run fún mi ní nǹkan báyìí lọ ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run gbé nǹkan báyìí jìnà sí mi àdúrà ni tá a bá tún ṣe àdíkìrí fún ọlọ́run ọba àdúrà ni ẹni tó sọ wípé alhamdulillah mo dúpẹ́ fún ọlọ́run ọba àdúrà ló ṣe lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló fi ní afdol dua àdúrà tó fi dáa jùlọ òun náà ni alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba torí pé ọlọ́wọ́ bá sọ fún wa pé la in shakartum la azidannakum tẹ́ bá ti ń dúpẹ́ oore tí mo ṣe fún yín la azidannakum èmi ọlọ́wọ́ bó ṣàlékún ni so ẹni tó ṣe pé ọlọ́wọ́ bá ṣoore fún ni ó ní alhamdulillah tí ò bá sọ pé ọlọ́wọ́ bá fún mi lálékún ọlọ́wọ́ ọbó fún lálékún ó ti tọrọ fún àlékún tó ń bí ó ti sọ jáde so ta bá ń sọ̀rọ̀ ń pa àdúà àmọ́ wá ní gbogbo ọ̀nà yìí ṣùgbọ́n kí la fẹ́ lòun di gbogbo eléyìí tán explain o ni pé ẹlòmíì gbà wípé tá a bá ti ń sọ̀rọ̀ ń pa àdúrà ní tán pé ládùúà náà ni mo fowó mo fọ́mọ mo fọ́lá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò tá a bá ti wọ ọ̀rọ̀ ayé náà ni ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣàdúrà èèyàn mélòó ni ó sọ ìpè rẹ ọlọ́wọ́n ọba mo fọ́ àlìjẹ́ náà mo fẹ́ kìíní á òkun hùn yìí náà ni ọlọ́wọ́ba subhana wa ta'ala ó sọ fún wa ó ní ó ń bẹnu àwọn èèyàn tó ṣe pé ayé ní òun ọwá ní tí ó mọ̀ tọrọ náà láyé ọmọ aláwọ̀ fi àkírá tí mi ń kọ́láàkì nípa alkiyama kò ní pin bẹ́ nípa alkiyama kò ní pin bẹ́ ìkọlára àfọ́ rẹ̀ mi sọ fún lánàá ọ ní èèyàn kan wọ́n náà fi tí wọ́n gbọ́ báyìí níbi tán ti ń sọ́kò ó rẹ̀ ń sọ títí ẹ̀ báyìí pé àṣetáni owó tí ẹ máa ń tètè yá mo nídìí owó owó ọlọ́run máa ń pẹ́ so ká lè mọ ibi tí àwọn èèyàn wà crazy ń pọ̀ ọ̀rọ̀ ayédé so owó tí ẹ máa ń tètè yá ni owó ọlọ́run máa ń pẹ́ so oríṣiríṣi àwọn nǹkan lára àwọn èèyàn tí wọ́n máa sọ àwọn yìí nǹkan ni wọ́n màdúà ṣe ẹni tó màdúà ṣe lẹni tó ṣe pé ń tọ́lọ́wọ́ bá ṣe lọ́rùn èèyàn ó dúró tì í o ń ṣe ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ o dúró tí o jìnà sáwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ ni o ń súnmọ́ ọlọ́wọ́ ọba pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn náà o ń tọrọ nǹkan tó fẹ́ ní nǹkan ayé belisanil mọ́kọ́ àti nǹkan tó ṣe wípé ó fẹ́ ní nǹkan alkiyama ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ń lára àwọn èèyàn òun làwọn tí ó mọ̀ sí pé rọ́bàna àtìnà fi dúnìyà hasanatan wọ́fí àkírọ̀ ti hasanatan ìdí ọlọ́wọ́ bá wò fún wa ní dáadáa láyé ń bí fún wa ní dáadáa ní alkiyama wà kí na àzàbánà ṣọ́wà bí yaná eléyìí àdúwà gẹ́gẹ́ bí alimá muslim ṣe gbà wá látọ̀dọ̀ anasọ̀dọ̀láwà ní olánimsọ̀lá asábàmọ́ lò púpọ̀ rọ́bàna àtúnyà fi dúnìyà hasanatan wà fíl ákúrọ̀tí hasanatan wà kí ní àdábànáà tẹbá sọ fún ẹlòmí wípé ma sọ eléyìn gbogbo gbà a ní àfá ẹ ní ìkan tó ṣe kó tún jiná ju eléyìí lọ ni ma sọ láìlá ilá anta subhanaka ní kúntùmínà zọlimin ma sọ alhamdulillah yóò ní àfá àwọn nǹkan tó gbóná ju eléyìí lọ kí ló tún gbóná ju eléyìí lọ orúkọ alùjẹ̀nú àwọn nǹkan tó ṣe pé wọ́n pín fún pẹ́wàá sọ fún kó mọ fàání yóò mọ lọ́yìn pọ̀ mọ́ra wọn ni ìgbà ẹ ní ẹ̀mí rẹ̀ ó mọ balẹ̀ pé àdúrà àwọn ó gbà kọ́ràn bá kó ṣàánú wọn bí àìmọ̀ kan tó ṣe pé ó jẹ́ ká mọ kó sí ọwọ́ àwọn 419ers torí pé tí ẹ̀sìn bá yé èèyàn ní wàá mọ̀ wípé iṣẹ́ àdúrà bọ́lọ́wọ́n bá ṣe gbé kalẹ̀ òun lọ́nà àbáyọ́ tabala ń ṣe àdúrà ní a lè fọ́ọ̀ṣì ọlọ́run ọba láti fún wa ní àfi tabá níbòmí ta ti fẹ́ gbà lókù tó bá ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ọba láti fẹ́ gbà á gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe àbó ṣe ní ká ṣe tá a bá ṣe bó ṣe ní ká ṣe a lè ẹ̀spẹ́ẹ̀tì pé ó gbà ṣùgbọ́n jẹ́ mọ́gẹ́bí ta mọ́ sọ fúnra wa kí ní mo mọ́ ṣe ó mọ́ rí bẹ́ẹ̀ kò ń ṣe ẹ́fídẹ́ǹsì lórí wípé ìtọ́lọ́wọ́n yọnu sí ni. Evidence, tó bá ṣe pé yẹn ni àwọn tí wọ́n ń jalè àwọn tí wọ́n ń ṣe 419 tó ṣe pé látàrí olè jíjà ìgbáyàn lójú òun ni wọ́n ti kọ́lé rẹpẹtẹ òun ni wọ́n ti ra mọ́tò rẹpẹtẹ ó túmọ̀ sí pé olè jíjà ìtú yẹ kí gbogbo a máa ṣe ni ó túmọ̀ sí pé ìmọ̀ báwọn èèyàn lójú ìtú yẹ kí gbogbo a máa ṣe ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀sìn yé yóò wo pé tóun bá fi lè ń ṣe rọ́bàna àti náà fi dúnìyà hasanatan wa fil akhirat hasanatan wa kina azabannar òun ṣe alhamdulillah lórí tọ́lọ̀ ọba ti ṣe fóun lórí tẹ́lẹ̀ òun ṣe láàílá ilá anta subhanaka ini kuntumina zolimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí a nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam tó ṣe ipò rẹkọmẹ́ndì ní àbí tọ́lọ̀ ọba rẹkọmẹ́ndì fún wa èèyàn ṣe tó wá ń wá òtí tẹ́ lọ́wọ́ kó mọ́ jakamù náà kó mọ́ ṣe lọ́wọ́ ọlọ́ni wúdùrùlá wa á ń tún mú kí inú náà bí ìjàmbá ẹ máa pé ọlọ́run ọba ẹ jẹ́ kẹ́mi balẹ̀ wípé ọlọ́run ó gbàdúrà yín ẹni tẹ́mi rẹ̀ ò balẹ̀ pé ọlọ́run ó gbàdúrà rẹ̀ ní òun gangan fúnra ti fẹ́ẹ̀lì bí àdúrà tó ń ṣe ẹ̀mí ẹ̀ ti wà ń bi pé tóun bá ṣe nǹkan mí ìlàdúrà òun tó lè gbà ó ti fẹ́ẹ̀lì láti day one ṣùgbọ́n pé ọlọ́run ọba yóò gbàdúrà mi kò máa ṣe kó mọ́ jákàmù náà ń bẹ́ẹ̀ tí nǹkan tó wá wá ń fẹ́ ò wá tẹ̀ ẹ́ lọ́wọ́ kó wá padà ipe àdúrà mi gbà ṣùgbọ́n ọlọ́run ọba ló mọbi tó gbà sí ìgbà míì mọ́ sọ ipe kọlọ ń ṣe nǹkan míì fún yàn ṣùgbọ́n ọlọ́run ọba mọ̀ pé nǹkan tá ń tọrọ wa ó lè jẹ́ pé nǹkan tí ó ṣokùnfà aburú fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala lè tọ́jú ẹ̀ pamọ́ wa àdìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó mọ ọlọ́run bá lè fi ti aburú mi kúrò fún wa ọlọ́run bá lè lè fún wa ní tá ń fẹ́ eléyìí ló yẹ kí mùsùlùmí gbọ́yé in tí wọ́n ń pè ní àdúà òun ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ń ṣe tọ́lọ́wọ́n bá ní kó ṣe tó ń jìnà sí tọ́lọ́wọ́n bá ní kó ṣe òun ṣàdúà àkọ́kọ́ nu ẹ̀kejì ni wípé káwàlà ń tọrọ nǹkan oríṣiríṣi náà ló lè wá èèyàn lè mọ́ ní ọlọ́run fún mi ní nǹkan báyìí kó ṣe wípé ìrántí ọlọ́run ọba òun ni tí ó kàn máa ṣe ọlọ́wọ́n bó rẹ̀ fún ni tó wá in tó wà lọ́kàn rẹ̀ ọlọ́wọ́n wó fún ẹlòmínà ń bẹ tó ṣe wípé yóò dídí sọ náà ni ipe ọlọ́run mo fẹ́ nǹkan báyìí gbogbo ẹ̀ kò sí yìí tí ó dá ń bẹ́ ṣùgbọ́n kókó rẹ̀ ni wípé bó ṣe yẹ kátọ̀ kátọ̀ bẹ́ẹ̀ so ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní lẹ́dínà káfọ̀rọ̀ yẹ tẹ́kìrì ìbádìí mìndúni aulia àwọn táṣe kẹfẹ́rí ni sọ̀rọ̀ wípé àwọn ẹrúsìn mi dáadáa tán dúó déédé àwọn lè mú wọn ní olùrànlọ́wọ́ yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ànábì Ìsá táwọn kan mú lórúnlọ́wọ́ yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ànábì Ìsá ó bọ́pá bọ́sẹ̀kù lọ́dọ̀ wọn àwọn màláìka táwọn kan lẹ́ra wọn mọ́ wọn ó bọ́pá bọ́sẹ̀kù lọ́dọ̀ wọn ẹni tó ń tẹ́pẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe pé ń bẹ́ẹ̀ nù nira ànábì ó bọ́ pábọ́sẹ̀kú lọ́dọ̀ rẹ̀ so gbogbo tá a bá ṣe ká ṣe é lọ́nà tó ṣe pé ọlọ́run ọba fi rinlẹ̀ lọ́nà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi rinlẹ̀ ọlọ́run ọba ní iná àtọ́dùnà jahannama lilkafiri na nuzula jahannama àwọn ọlọ́run ọba ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn kẹfìrí gẹ́gẹ́ bí ibùdé sí ilé tí wọ́n gbé nìyẹn kọ́lọ́run ọba kò ṣàánú wa kúl alùnà bí okùn bí àṣàrí na àmàlà ọlọ́nirẹ̀ ànábì sọ fún wọn ìpẹ ẹjá fún yínírò nípa àwọn tó ṣe wípé àṣàrí na àmàlà àwọn tó ṣe pọ́n ṣòfò sẹ́jù lọ ọlọ́mbà kó ṣàánú wa alẹ́dínà dọ́là sàáyíwùm fi hayàtì dúníà àwọn tó ṣe pé iṣẹ́ tán ń ṣe iṣẹ́ àṣedànù ni wà ó àṣàbù na anum yóò sínú na súnà ṣùgbọ́n wọ́n rò pé táwọn ń ṣe nǹkan dáadáa làwọn ń ṣe gbogbo kèfèrí kọ̀ọ̀kan tẹ́ bá pé òun ló mọ́ sọ pé tó ń ṣe ráìtì ni ẹlòmíà ní òun philanthropist lòun àmọ́ nǹkan báyìí báyìí lòun ti ṣe iṣẹ́ àṣedànù ní kọ́nà ọba kó ṣàánú wa ẹni tí ò nígbàgbọ́ nú ọlọ́run ọba ẹni tí ò nígbàgbọ́ nú anẹ́ muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tó bá ń ṣe iṣẹ́ àṣedànù ni ẹni tí ò ṣiṣẹ́ bọ́lọ́rọ̀ ọba ṣe ní ká ṣe iṣẹ́ tó ṣe àṣedànù ni anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní mana amila amalan leisa alayhi amuruna fọwọ́rọ́ dùn gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tí ó ń ṣàwàlà pa á láṣẹ kó ṣe fọwọ́rọ́ dùn níta àdàlù láyà ni so ló fi jẹ́ pé oníbídíà kọ́lọ̀ ọba kó ṣàánú wa èèyàn tó fèèlì ni o ẹmú jẹ́ mùsùlùmí ẹjẹ́ ká tún mọ̀ ṣàdúrà báyìí ẹjẹ́ ká tún mọ̀ ṣe báyìí in tó fẹ́ mọ̀ ṣe jà náà bí sọ ọlá àbí anabi ọlọ́wọ́ bá ní wọ́ ipò sàábé òde ó ṣe jẹ́ pé wọ́n ló wà gbé ìjọsìn táwọn èèyàn ó máa ṣe kalẹ̀ tó ṣe pé ìjọsìn yẹn tán bá béè lọ́wọ́ rẹ pé mú ẹ́fídẹ́ǹsì rẹ̀ wá o lè rí pọ́lọ́wọ́ bá lóní ká máa ṣe kọ́lọ́wọ́ subhana wa ta'ala kó ṣàánú wa ni oríṣiríṣi táwọn èèyàn ó máa gbé kalẹ̀ ìtọ́nù kan máa sùn wọn ẹlòmíà kan ẹjẹ́ ake iná àti iná ẹlẹ́rin ake kan adiju ake kan bóló ti rí gbogbo pàǹtí tó ń sọ fáwọn èèyàn yìí ṣé anabi muhammad sallallahu alaihi sallam ló rẹkọmẹ́ndì ẹ ní abọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló rẹkọmẹ́ndì ẹ ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn ò bá dàrú mọ́ lọ́wọ́ yóò kàn máa pé eléyìí ń kọ́ ni ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé kalẹ̀ ni ìtọ́júṣe ọlọ́wọ́ bá ṣàlàyé ṣùgbọ́n káwò pé a lè mú ọ̀nà míì eléyìí ni tí kéfèrí kọ̀ọ̀kan ní ó ma ṣe yóò wo pọ́nà tó ń tọ̀ ìyá ọ̀nà tó dáa ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní sọ fún wọn pé alùnà bí okùn bí àṣàrí na àmàlà àwọn tán ṣòfò ṣẹ́ jù lọ ẹjẹ́ aṣàlàyé wọn fún yí ṣùgbọ́n àwọn rò pé àwọn ríṣẹ́ dáadáa ṣe ni ulaikẹlẹ́dínà káfọ̀rù bí áyà ti rọ̀bíhìm ọlọ́run ní àwọn wọ̀nyí làwọn tó ṣe pọ́n ṣe kẹfìrí pẹ̀lú ayọ̀ ọlọ́run ọba wọn wọn nígbàgbọ́ nu ntọ́lọ́run ọba sọ lófin kò tó wọn wọlé kọ́ ihi bákan náà wọn nígbàgbọ́ páwọn ó pàdé ọlọ́run ọba fahabitot amaluhum àwọn ṣẹ́ dáadáa tán máa ṣe èèyàn ṣàánú ọmọ orúkan ní èèyàn ṣàánú aláìní ní èyàn ṣàánú obìnrin ó pó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ṣe olóri ọlọ́run ní gbogbo ẹ̀ dófo gbogbo ẹ̀ bàjẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fọlá nù kí mú láhùn yóò mọ̀lì kíyàmá ti wọ́snà ọlọ́run tó èèyàn tó ṣe wípé ó tóbi tó ṣe pó lára yé àti yóò mọ̀lkìyàmá yóò wà ń jọ gbẹ́ndàlkìyàmá ní wàlá yẹ́zìnù ìndàlá ìṣẹ̀nà àbàrùdọ̀ tọ́bá ní kán wo wéètì ẹ̀ ní kò tó wéètì yàmùyàmù pẹ̀lú bó yẹ sanra tó tó tóbi tó ṣe gbogbo ẹ̀ kò ní wé yàmùyàmù níwájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala wàlá nù kí mu láwọ́ yóò mọ̀lkìyàmá ti wàzìnà gbàtánà bí sọ̀rọ̀ yìí tán ó fi àyà yìí ó fi bákẹ̀ ọ̀pù pé a ní fún wọn wéètì tó bá dojọ́ ń gbé ní alkiyama ẹ kí ló gbà níbi ẹ̀zámù tẹ́ ṣe bíye báyìí mo gbà ẹni tó ṣe pọ́ntì ẹ̀ wà pé òun ò ṣẹ̀zámù ńkọ́ ìbílẹ̀ yìí sì gba five over hundred ẹni tó ṣe pé lára àwọn tí yóò ṣẹ̀zámù lòun kọ́ ẹ̀zámù tó yẹ gbọ́dọ̀ ṣe ni so bẹ́ẹ̀ lẹni tó pẹ́ lomi ó wo rẹ̀ gbóhùn jẹ́ nǹkan ṣùgbọ́n ọlọ́run á wò pé ta ni ẹ ó níwèétì kankan lọ́dọ̀ wa ń bí báyìí látara ìtakòfin ọlọ́run ọba látara àìmọ́ nígbàgbọ́ nu pé ọjọ́ kan ni ó jọ kan tá a pàdé ọlọ́run ọba ọlọ́ni gbogbo tó bá wù kan ṣe ń ṣe dáadáa òfin gbogbo ajẹ́ falanu kí mu yóò mọ̀ kíyà mẹ́tíwázìnà ọlọ́run ní àní ní wéètì kankan tó ṣe pa gbé kalẹ̀ fáwọn tí wọn solomjẹ tó máa ń sọ pé wọ́n wọn ṣe èèyàn wò kò ń ṣe kèfèrí ní wọn kèfèrí ò ní iṣẹ́ kan tí wọ́n wájú ọlọ́run ọba ẹni tí wọ́n wọn ṣe rẹ̀ lẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó gbà fọ́lọ́run ọba ni ó mọ̀ pé lẹ́fù wo ló fi gbà fọ́lọ́run ọba sí lẹ́fù wo ni ó fi gbà fọ́lọ́run ṣé yóò lọ náná kó tó wá wà jẹ́nà ní kọlọ́run ọba mọ́ṣọ́rọ̀ tí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń ṣe kèfèrí ni kò súnú àwọn tó ṣe pé kí ni wọ́n gbé wéètì kalẹ̀ fún sọ̀rọ̀ níbi wa muhammad sallallahu alaihi wasallam sọ yí pé iná rọ́jùlá alàzímọ̀ samin ya ti yóò malkiyamati wàlá yẹ́ zinu ìdàlá ìjẹ́nà àbáwùdọ̀ ẹni tó ṣe pó tóbi tó sanra yóò wà lọ́jọ́ gbẹ̀ndì alkiyama tó ṣe yí pé kò ní wéètì kankan wájú ọlọ́wọ́n ba kò tó wéètì yàmùyàmù wájú ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala ìjọ kan sábẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam abdullahi bin masoud ọ̀dọ̀ ó ń pọ́n igi ń jọ kan ìgbà tó wá pọ́n igi ó jẹ́ ẹ̀kan tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ ó ti ń rí díẹ̀ àwọn èèyàn wá fẹ́ mọ́ rẹ́rìn ànímsọ aláàsánwá ni à kí ló ń parí lẹ́rìn ànímsọ aláàsánwá ní wọn lè sọ ànábì ní ẹ̀ ń fi ẹsẹ̀ ibi mọ̀sùlùdì rẹ́rìn ẹsẹ̀ tẹ́ ń wò yẹn ó níwé tí wájú ọlọ́wọ́ wájú òkè ó hùdù lọ so ló ń jẹ́ pé a lè mọ́ fojú kéré àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan ta ti sọ fún aláàmọ́yé gbà anẹ́mùsọ aláàsán ní àmọ́yé èèyàn tó ṣe pé tẹ́ ẹ bá rí aṣọ tó wọ̀ kò ń ṣaṣọ ọ̀kan gidi kan mọ̀tífọ́rùn bí abọ́ àbáwọn èèyàn máa ń lè dànù ní onírú èèyàn bẹ́ẹ̀ lọ aksam alọ́láhì àbára tó bá tọ pọ́lọ́hún ó ṣe nǹkan ọlọ́wọ́ bó dẹ̀ múṣẹ bẹ́ẹ̀ ibi tó pàtàkì dé wájú ọlọ́wọ́ ọba ẹlòmíín dẹ̀ ní tẹ́wá rẹ pé ah, àwọn ilé òye kan jẹ́ ni ọlọ́run òye kan ṣe bí a torí àwọn yòdì ní ayé kan tó kó tira ní bẹ́ẹ̀ ni kò jẹni tó jọjú wájú ọlọ́run ọba abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àṣìṣe ẹni kọ̀ọ̀kan wá kọ́lọ́wọ́ kó ṣe àforíjìn fún wa kó tún wa ṣe kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo kó fi òdodo wa ní òdodo kó rọ kan wa láti tẹ̀lé e, kó fi ràn wa ní irọ́ bákan náà kó rọ kan wa láti lè jìnà sí wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk